عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adá ọpẹ́ fọ́lọ́run àlékún kí ọlọ́run orí ajẹjẹ tó ọlọ́run kọmọ bá lẹ́wọ̀ Muhammad sallallahu alaihi wa sallam tafsir sọ́tù ìmọ̀ òun náà ni à ń kà mọ́ra wa abẹ́lẹ́ ọba ọba tí ọlá rẹ̀ dájú lọ mọ́tà fún wa ní àgbọ́yé alùpùpù ọlájẹ́ kan lọ. Aya tí a dé aya 71 òun náà ni ibẹ̀ láwà. Ibi tọ́lọ́wọ́ bá ti ń tẹ̀síwájú. nípa ìṣesí àwọn ahlul kitab àwọn táàmà ní yahud àti nasara ara àwọn ṣesí wọn ọlọ́wọ́n bá ó fún wa nírò nípa ìṣesí àwọn yahudi àtàwọn ọ̀nà àwọn anúṣẹ́ wọn tí wọ́n ń ṣe tọ́lọ́wọ́ bá fi bínú sí wọn torí náà tọ́lọ́wọ́ bá bínú sí náà wà ọlọ́wọ́ bá wá nínú Al-Qur'ani Karim kí àwa káàbà wúrò táwọn náà bá àwọn náà rí bínú ọlọ́run tó fi bẹ́ẹ̀ eléyìí yóò jẹ́ ẹ̀kọ́ fọ́pọ̀lọpọ̀ mùsùlùmí pàtàkì jùlọ isoro àfà ìṣòro táwọn àfà Yẹhudi ní àwọn na nàtọ́rọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfà mùsùlùmí lónìí náà nínú ìjọ ànábì àwọn àti láyà nẹ́bì sallallahu alaihi wasallam àwọn yahudi ẹnìkanu wọn ó ti sìnà wọn ní kí ni yóò máa jẹ́ ìdájọ́ rẹ̀ àmì ní ká tó máa sọ ìdájọ́ tí wá ẹ lọ wọnú tí a fi iná kí ló sọ ìkan náà àwọn tó wá jẹ́ àfa wọn lásìkò náà tó jẹ́ àfa àgbà nínú àfa àyẹ̀wò bí. òun ní òfin tí ó wà nù ìwé ìtàwọn ẹ̀rọ Qur'an anábì ní bẹ́ẹ̀bẹ́ẹ̀ tí wọ́n kà kí ó sì péjì báyìí wọ́n kàkà péjì ló wà ó wà fọwọ́ bu péjì wọn káyà yìí ìṣesí wọn lélẹ́yìí ọlọ́run bá ní yẹ hadal kitab ẹ̀yìn tá a fún tíra limatalbisuna al-haqqa bil-batil kí ló dé tẹ́ ń fi rọ́ tẹ́ fi ń bo òdòdójú wà taktumuna al-haqqa ẹ̀ ń pa òdòdó mọ́ wà antum ta'lamun ẹ̀sìn ilé ìlànà àbára ń ṣe lónìí kọ́nà ọba tó bá ṣètọ́ sọ́nà fún wọn wọ́n ń fọ́ bòrò lójú àwọn tuntun bẹ́ẹ̀ náà lùkárì kẹrí ṣé ń bẹ́ẹ̀ gbàyà ọgbáyàwó wọ́n sì ní òsì ń bẹ́ẹ̀ wọ́n tàkó ọ̀pọ̀lọpọ̀ súnà nẹ́bí gbogbo ẹ̀ lánàá tí ń gbọ́ káàkiri lẹ́ẹ̀mọ̀ gbẹ́ ààrẹ tó sọ́nù wọn rí ó lè kan kí ẹmọ sọ ní gbangba ẹ̀ ti dẹ́ hajjid kan tó sọ̀rọ̀ ní ọ̀ ọ̀lá kò sí àti sọ̀rọ̀ ìjáàb àwọn aka àwọn àyà ti sọ̀rọ̀ fa ìjáàb fún wọn ní kí ni àwọn ó ní hijabu tó wà máa kùhán kò sí tó tún máa sọ bẹ́ẹ̀ hàdà wà talbis nǹkan tó lọ́wọ́ bá challenge àwọn Yahudi sínú lima talbisuna al-haqqa bil-batil ẹ máa ń dẹ ẹ máa ń ti òdodo àti ìdọ́ ẹ máa ń da ọ̀nà ara wọn ó ní àwọn hijabu tó wà ní kùhán kò tún máa ó ní kò tún máa ẹmọ lọ́wọ́ gbogbo ìdá ń sọ yìí nǹkan tó wà lé tí gbogbo a lè rí ní o kọ́dà ibi dídì wọn ṣe ti tẹ́gbẹ́gbẹ́ àgbọn tán wí akàngbọ́nrún tẹ́pù lásán ni àwọlú fídíò fi fídíò ni ní ayé ọ̀tọ̀ọ̀tọ̀ èyí tí mo sọ yìí ayé kan ló ti sọ yìí àbíkú jẹ́ ayé kan náà à ń pẹ́ tí ìpínlẹ̀ bá ti sòdodo wọ́n rọ ọkọ̀ bá sọ̀rọ̀ yàn yín ọ̀pàdà ya rẹ̀ sálẹ̀ tí mo lọ́sọ̀ yìí sí ó ní jẹ̀lbáàb hijab kò túnmọ̀ kí ni lẹ́yìn ìgbà tí ó ní sọ challenge àwọn èèyàn pé kò sí ẹlẹ́rí àyà kan tó sọ ọ̀pá jẹ̀lbáàb nù alùpùpù kẹrin wọ́n mú jáde fún ọ wọ́n mú jáde fún kí ló tún wọ́n wí lẹ́yìn rẹ̀ àwọn láwọn àyà tí ń bẹ́ẹ̀ yìí àwọn ìjáàbù ó tún máa sọ àwọn obìnrin náà ti bá wí ṣé irin wá ni àbí èpẹ̀ tọ́nà sọ fún ya ayyuhan nabi kul sọ fáwọn ìyàwó rẹ̀ àwọn obìnrin náà bá wí gbogbo tó ti láyà hijab ẹgbà àwọn obìnrin náà bá wí rẹ̀ kul sọ àtàwọn ọmọ rẹ̀ obìnrin wọ́n ni sẹ́ẹ̀ mùmìnì àti gbogbo obìnrin mùmìnì tẹ pé bàtà náà mi ti kú táwọn sábẹ́ ti kú sómi mùmìnì sẹ́kù àbí òsẹ́kù jẹ̀mọ́ tọ́ alámìlá <laughs> àti gbogbo obìnrin mùmìnì eléyìí kọ́kọ́ ti kọ́kọ́ yọ ọ́pọ̀ nínú àtọ́lọ́lọ́wá àwọn tẹlifíṣàn wọn ìpàdà sọ fún yín o ẹ máa ti òdodo àti ọmọ sẹ́kù mọ́ra wọn mú gẹ́gẹ́ iná máa mú bí yudnina alayhinna min jalabibihinna ó ní ẹ̀mọ́ ìdájà bàbá yẹn bóra ọ̀nìkè ìsàsọ kí ni ẹ̀mọ́ lọ́wọ́ bá lára àwọn tẹlifíṣù wọn tí wọ́n fi gbé àwọn Yẹ̀húdí ìgbà tó tó yá ó ní ìsàsọ afáyìí ẹni wọn jàlàbíà èyí tí wọ́n náà wọ̀ yìí náà hijabu ni a ìka tó ti ọ́ ni oní jàlàbíà tí wọ́n yìí náà hijabu ni kí ló sọ lókè níbi kí sẹ́ẹ̀dì kan náà ibẹ̀ ló ti wá sọ pé jàlìbábù tọ́mọ bá ń wí mẹ́ aṣọ ti wáyà yìí náà jàlìbábù ni ìyókù àwọn yẹn sẹ́ pọ́kẹ́ẹ̀tì dáadáa

táwọn yóò ti mọ̀ hó ẹni tó fi lè fi tó fi lè fi ara rẹ̀ fún wọn wọ́n da wọ́n sọ di dìde rìn ẹkùn ti pọ̀yàn dídì rìn báyìí tí ìbá ìfẹ́ ti ń wá òdodo òun ni wọ́n rí ọ̀rọ̀ mú mẹ́ ọkọ́ ní ìsá sọ ọtún yá aláwọn obìnrin ń bá wí àmín ọtún lásọ náà ẹni asọ náà ni ó tún wáyá ó tún láwọn yàwá nẹ́bí náà ń báwí lórí náà ló jẹ̀lbáwù ẹ̀rí àwọn afá tún mọ́ sọ̀rọ̀ kan níjọ́ tí Habib ó náà sọ̀rọ̀ látàlọ́ tó sì ẹ̀bẹ̀rẹ̀ wàhálà rẹ̀ níyà 2001 tó sì ẹ̀bẹ̀rẹ̀ wàhálà rẹ̀ ìgbà tó gbé jáde bì inú àwọn yẹn bàjẹ́ gan níjọ́ àyà wà lórí katako àwọn afi ẹ̀hónú náà dr kórede habibullah wọn bá àtọ̀wọ́n jọ lé wọn sọ̀rọ̀ wọn mú kí sọ tó ṣẹlẹ̀ sí ìyálà wa Aisha wa fún wa wọn ní sẹ́yìn sí ń ṣẹlẹ̀ yìí oore ló fi jẹ́ fún alùsùn náà oore gidi ni wọn mú kí tó ṣẹlẹ̀ sí ìyálà wa Aisha ìtànàbí náà padà sọnù ìtọ́nà padà sọnù ọlọ́run ní èyí tó tẹ̀lẹ̀ sáyíṣà yìí orílẹ̀ jẹ́ fún mùsùlùmí ó sì padà jẹ́ olóyótọ́ because àwọn òfin mọ̀ pé èyí tó ń sọ yìí ọgọ́rọ̀ èèyàn ló ti di alùsùnà látara rẹ̀ tí àwọn èèyàn tó wá ń di alùsùnà látara ẹnìyẹn ẹgbẹ́ fáko yìí nígbà tí yàrá ìgbúbẹ̀rẹ̀ ọ̀rọ̀ hijabu yìí brọ́dà kan wà bóyá Yahya ìmúkọ̀ afá yẹn níjú afá ní sí ẹ̀ sì mọ̀ wọn afá lọ dáwọ́ ìlú ọlọ́run afá ń gbé ní pata káyìdì bẹ́sìmọ̀ ta tìmọ́tì lẹ́yìn ilé yorùbá nàbí ìwọ́pọ̀lọ̀ kan báyìí afá àgbà báyìí ọmọ wá sí àdáda o afọ ń kọ́ sẹ́kàn ní òpó ọdún rẹ̀ o ẹni tí bàbá ti yíyá bàbá wáyé ní kábàá dídí kẹrin wọn. tàádì challenge si Habib to fún àfáà súnà jọ náà papa yi, mú fàfá yìí ẹ̀kọ́ ọmọ dárò yóò bẹ̀rẹ̀ wọ́n ti máa nífẹ̀ẹ́ àfáà wọn ó ní ẹ̀lẹ́ rí àyà kan àfáà si àwọn tí láwọn ti parí jámíà àwọn táwọn táwọn yìí tó yẹ káwọn ó ṣe òun làbá yìí ṣe ẹni tó ti parí jámíà ọmọ tí mo bá dùgbò ti ọmọ ẹ bóun ṣe gbọ́rọ̀ yẹn òun wá sádùgbò ni gàmbárí àdúgbò ti sọ òun wá sádùgbò báyìí dé ó ní áà ṣé àbíkú fọ́n wọn ní ẹnu ara wọn ti á balẹ̀ báyìí nígbà tí gbọ́dọ̀ wọn á balẹ̀ ṣé òun challenge wọn ṣé àbíkú challenge wọn ó ní wọn lè rí àyà kan ìwọ́n tó ti ń ṣe mástà lọ́wọ́ wọ́n tó nǹkan bá náà pé ẹ̀ lè rí àkàn ọ̀wá ṣe bá sù bọ́ ṣe gbé ọ̀nà ń bọ̀ wá bébí ṣe èmi ò tí gbọ́ o àmọ́ ti sọ́bà èmi wọ́n ń bọ̀ wá lébà ìdè àwọn ọmọ tó máa ń ṣe lábẹ́ ti lábẹ́ wọn lábẹ́ gílé wa bá ń ṣe gbé kò mínú ah wọ́n láfà fọ ilẹ̀ nu mo ní bọ̀lẹ́ ti gbọ́ wọ́n wá ní kí ló sọ ó ní ẹ̀lẹ́ ráyà kan ẹ̀ẹ́dì hajj kan sọ mo ní tó bá lẹ̀lẹ̀ tó bá lòun lè rí mo lò tọ́lọ sí mo lẹ́tí ṣe mathematics ó lè challenge tó bá ẹ̀ẹ́tí ṣe mathematics tó bá challenge ẹ̀ àbóhun lè máa challenge àwọn èèyàn níbi ìwé tóun ní àbí kaza pé ẹ lè rí nǹkan báyìí kó mọ̀ bá àwọn mẹ́sì sọ̀rọ̀ tẹ́pẹ́ kò sì jọra wọn ní tí mo ń sọ pé àbí ìwù kéwú bọ́lọ̀n ti falbáńtì kéwú ó lè falbáńtà sí kéwú tó tó fáwọn àfáà lé kò jẹ́ káàkiri kéwú tú sáwùjọ yìí tó pẹ̀ lájú náà sí ni ó agbúrú ni ó tó pẹ̀ lájú náà sí ni ó mo ní àbíbù tó wáyé kó kẹ́kọ̀ọ́ tó lọ jámíà geography ló kọ́ lè ta gbọ́ tó wáyé kó títí nìyí àwọn tán ló lọ <laughs> àbáwò gbàgbó lọ àwọn tó wá ló lọ nínú geography ló kọ́ èdè lárúbáwá ló títí nìyí ló fi kọ́ ọ̀rọ̀ ẹ̀sìn láti sọ yìí tó lè mọ́ lóòtọ́ kò lè mọ́ láìláì kò lè tẹ́ oúnjẹ bẹ̀ tó lè ṣe fìdí ẹ̀ ìgbòdìkọ́ sẹ́ni ti pè mú sọ ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ ta bọ́ǹbù ni o ibẹ̀ ní ọmọdé afún aláyà kò hàn mo ní ẹmú kan tó kàfẹ́ jùwá wọn á kà fún àwọn náà kà mo ní ibi tí mo lọ. ìwọ tí ọlọ́run kẹ́kọ̀ọ́ tọ́lọ́pàá yunifásitì lọrin ọdún mástà wọ́n wá sọ báyọ̀ lẹ́sẹ̀ ọ̀ lẹ́sẹ̀ bá sùn náà afá tí wọ́n sọ wọ́n sọ rẹ̀ yìí ní ìmúkọ afá ìrada bí àwọn abúmọ̀ sí afá yẹn jẹ́ afá yẹn ti wà báyà ìdájú wọ́n wà wọn lè sí sáwọn èdè afá wọn challenges yẹn afá mọ̀ pé yàyín mọ́sá ṣáájú sínú ni wọ́n ń bọ̀ wá ń bọ̀ wá yàn ní tí bọ̀ wá bá wa ni pé kò bá àtàfẹ́ ko ṣéwù challenge wa káfí hàn ó wá pàdé afá absalam níjọ́ sàtàbó láì ó ní àwọn alùsùn náà ni wá ẹ̀yìn náà mú mẹ̀yìn dárù ó yẹ kẹ́ẹ̀ máa bá ti sọ yìí ẹni bá ti sọ sọ́dá ti sọ yìí àfáwa ni pé kó wá sí ìrà yìí kó máa fún time àfọwá sí lára níjọ́ náà ló wá dé àwọn ẹ̀rọ àfàkílẹ̀ wọn wọn sí ó wá níwá ìlà èmi náà lè bọ̀ yanjú ẹ̀ pé òun wá ibi tó wà wọ́n wá ní kó mú tẹ̀sí tìrù tiẹ̀ lọ́wọ́ tẹ̀sí ìyàrá lẹ́yìn ní ti gbogbo ìkáwọn pé tẹ̀síru jọ ní ẹ̀tẹ̀síru tòkúbọ ní yàlà lẹ́ni táwọn bá wá sájọ gbójúbà oní ọ̀nà múlọ́wọ́ bá ń bọ̀ wá onímọ̀ní kó múlọ́wọ́ ó sì mú ya tí wọ́n kà pé orí ẹ̀ olóhùn ká suratul hazard aya 59 máa ká kọ́ òun wá ní ìtumọ̀ àyà yìí tọ́lọ́ bá sọ ni pé kèé ṣe hijabu nìkan ní kọ́kọ́ kan náà òun wá sọ pé ìtumọ̀ àyà yìí ni pé kí ẹ̀yin obìnrin kẹ́ ẹ wọ jàlbábà yín lókè aṣọ tí ẹ wọ̀ kẹ́ ẹ wá fi ojú ẹ̀gbẹ́ kan lẹ̀ ojú kí ni ojú ẹ̀gbẹ́ kan lẹ̀ kẹ́ ẹ lè bá a máa rí náà aláì níta parisẹ́ tí ó kọ́lá àdá púpọ̀ níta fama ó ti rí in tó sọ àfáàdé alùsúnà nìyẹn in tó sọ àfáàdé alùsúnà nìyẹn àfáà ni yóò tún wá ní opportunity yóò tún wá ẹ̀kọ́ lé wọn èyí tó dábẹ́ lójú nù so tẹ́ máa ń sako súnú ẹ̀wọ́n tí ó dùn yìí so lọ́n ṣe rínú bí ọlọ́run tó lọ ń bá ìyẹ̀wò dídà sí àwọn ilé ń ṣe tọ́lọ̀ ti bínú sí wọn wàláì láàbí yẹyẹ yẹyẹ ni wọ́n ń jẹ́ yẹ̀rù ẹni bẹ́ẹ̀ yẹyẹ ẹ̀yìn ló sì rí gbogbo àwọn tí wọ́n ń ṣe àpọ́nlé fún àbíbù ó ti dẹni yẹn lọ́dọ̀ wọn nínú àwọn tó máa ń ṣe àwọn àpọ́nlé fún dáadáa Sheikh eh, Dr. Abdulrahman Kakuri máa ń ṣe àpọ́nlé fún afáwọn jáwúrà rí lára àwọn ọmọ ilé pé wọ́n fi wọ́n tẹ́ pé wọ́n á súnmọ́ dáadáa ni bí wọ́n bí wọ́n fẹ́ pé mọ́nájú ẹ wá wo yẹ tọ́wọ́ bá ṣe fún àbí bíláwà àbá ti ń ṣe yìí wọ́n dẹ̀ ní tí etí alùsùn náà ti wá rí ẹyẹ rẹ̀ kí ni àwọn ẹyẹ náà lára náà wẹ̀ náà ni ó ní ànábì sallallahu alaihi wasallam ó ní bẹ́nu Bukhari pé ànábì ní kí wọ́n báyàwó yàn sùn nígbà tí wọ́n ti háìlọ̀ lọ́wọ́ ó láti fi àìṣà rẹ̀ ó sọ bẹ́ẹ̀ ó wá ka àdìsí jáde ìfúnfẹ́ rántí àdìsí ó ní yálà wa Aisha radiyallahu ta'ala anha àwọn ọgbà àdìsí yìí wá ó ń tó bá ń ṣe haidọ̀ ó lánàá bí yóò apá òun láyé pé fàtẹ́zì látara ìzáàrù láti mú èmi ò mọ̀ àwọn lè jìnà sí kéwú látara islam fàtẹ́sì ìtumọ̀ rẹ̀ ni pé tọ́bálẹ̀ fàtẹ́sì kọ́ fara rẹ̀ ìtọ́pẹ̀ ní islam bí towel ibi ọ̀nà tí wá yọ fún ìlú yẹn fáàbù yẹn sẹ́pẹ̀ yẹn lè yọ fẹ́ẹ̀bù nínú náà ṣé ó wà mẹ́bọ́ bẹ́ẹ̀ ó wà mẹ́bọ́ bẹ́ẹ̀ ṣé ó wà mẹ́bọ́ bẹ́ẹ̀ communication communication ọ̀dà àìrẹ́ ni so ẹgbẹ́ bá tẹ̀mí lọ́dé ó wọ́n ń ṣe haidọ̀ lọ́wọ́ ó lálẹ́gbẹ́ ní fàtẹ́sì wáyídà ó yá ró ìró rẹ̀ ó wá ní fáyọba ṣírù ni ó wá ń rò máa sì ni ìgbà tó kùnrin yóò tutù ẹ̀ hàn out television ó lànẹ́bí sọ fún àìsà pé fàtẹ́sìn ó yá lọ fọ ìdí rẹ̀ ó yá ẹgbẹ́ mojú jẹ ẹlọ́wọ́ orú lábáwá ayé ẹlọ́wọ́ orí sára lábáwá ẹlọ́nu bọ́gù kò tán fàtẹ́sìn kò tẹ́ tó rí bẹ́ẹ̀ ẹnì kan náà mọ́kẹ́ rẹ̀ olójú tì ń gbàgbọ́n lọ olójú tì ń tó ní pé àwọn kẹ́mí ń bẹ́ńgbà mi jẹ́ pé tẹ́ táwọn yẹ̀wú ní eré tí wọ́n tó pé díẹ̀ nǹkan mi wà pé ìtumọ̀ rẹ̀ wọ́ọ̀dù yẹn ó tẹ́ lò fún túnmọ̀ méjì kí wọ́n fi dáwà lálẹ̀ fún wọn kálọ́ bá lọ́nù túnmọ̀ náà ní kò bá dá àmọ́ kọ́dà kò bẹ́ẹ̀ jọra wọn láyé rí kánà ìbá lè lo pàtẹ́sì pé fọ abẹ́ rẹ àbí fọ aṣọ káfẹ́ pé ó wọ́ fọ aṣọ ó lè gbàbẹ̀ wọlé ọ̀kan nù lára nǹkan tó tú àti rẹ̀ tó yẹ̀yẹ́ rẹ̀ ní sọ yíò tọ́lẹ̀ ti yẹ̀ẹ́ káàkiri agbé àtọ́kùnrin yóò jiná mo fi ọ̀nà ń búra bí yẹn bá lékẹ́ tó lálàáfíà díẹ̀ ilé kan alùsùn náà tí wọ́n bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ àìdáadí àwọn nǹkan yíò yanjú ẹ̀ ó ní bẹ́nu Bukhari anẹ́bì ni ẹni tí ó bá fẹ́ gbáwájú ẹni tí kírù kọjá anẹ́bì ni ẹ̀ sọ yẹ kalẹ̀ anẹ́bì ni ẹ̀ pa ó lára tó àwọn buhari tó fi takò buhari nìyẹn kí ni hadith náà ànábì sallallahu alaihi wasallam tẹ́tẹ́ ìbá gbọ́rọ̀ yìí àwọn èèyàn rò pé àà ah, eléyìí bí buhari ò tọ́ buhari ò sọ buhari ò dá lóòótọ́ kí n bẹ́ẹ̀ sọ yìí buhari ànábì ní kẹ́ pa ẹni tí ó bá kọ ọlá ní iwájú yìí ó wá ka hadith jáde kó àkóso kan kà ó sì wíwá ó ní ànábì ní tẹ́nì kọ̀ọ̀kan bá ń kírun tó bá fi kan dáwájú tẹ́nì kan bá fẹ́ gbáwájú rẹ̀ kọjá ànábì ní kan dá padà pẹ̀lú ọ̀rẹ́ báyìí fálùdà fẹ́ẹ̀rù kó dá padà tí ò bá gbọ́ kó tó tún dá padà ó tún wọ́n kọjá lẹ́yìn ó fẹ́ kọjá ànábì fẹ́ẹ̀lì yóò kọ́ mo fọ́lọ́ fúra awàlù dáadí òun láti kọ́ ilé yìí ní sáwọn ìdúnmí ọ̀nà ni o awàlù dáadí àwọn ilé kẹta wọ́n ṣe díẹ̀ wọ́n ti kọ́ ní sáré tó ti dáyé fàyíkọ́ tí lùhù kọ́ta tó tàrí mẹ́rẹ́ olódà alálẹ̀ fàyíkọ́ tí lùhù kó bàjá azàwà ìtumọ̀ rẹ̀ nìyẹn nínú sọ́rùfù tó máa ní kọ́tàlà aláwásínú fa'ala kọ́tàlà ó pa kọ́tàlà Ibrahim bakora Ibrahim pa kọ́tàlà zaidu muhammada zaidu pa muhammad ó pa nù àmọ́ tó bá ti wá ní kọ́tàlà kọ́tàlà lásán kọ́ tàà láàmù ni tó bá ti wá ní kọ́ọ̀tàlà kọ́ọ̀fọ́lámọ̀dì kọ́ wọ́n ti kọ́ọ̀tàlà ó ti di ẹ̀mẹ́jì wọ́n ti gínì yìí wọ́n ń jánu èyàn méjì ń bára wọn já kéré fún wọ́n ti gínì yìí wọ́n ń para wọn anábì ní fálẹ̀ kọ́ọ̀tìlù kó ti gínì yìí kó bá jà anábì ní ó pa ilé yìí fún àmọ́kẹ́ wọn lé bí á ah, mòdí dojú tàwọn wà láì ẹ̀sìn eléyìí ọlọ́run máa fi ẹ̀sìn ẹ̀ sáyé pé kọ́lá kó ti dákẹ́ aṣọ ọmọ kankan ààyè yìí lásán ọlọ́run pọ́nlé ọ̀rọ̀ àwọn yahudi lábá lọ́bá wọn a kàn mú ti habibu lásán ni gbogbo àwọn mbd àbá ti rí nìyẹn táwọn ọmọ mísírì náà tán tẹnu mọ́ bá ṣe rí náà nù wọ́n máa ń ti ọ̀rọ̀ wọ́n máa ń ti bọ̀nà ara wọn wọ́n á dárú àwọn yẹn lórí ẹnìkan sọ́nà ẹnìkan ara wọn alájọ́ àmì náà tó náà kéwú ìkànnà àwọn bọ́ọ̀lù bàtà àti ẹ̀bẹ̀rẹ̀ dáwà ni o ó wá sọ pé kíkò tó lókè súnà ìpàdé ìyẹn lè wọn lórí ẹ̀ ó wá lọ fífẹ́ lèyìn ó ní má dá lóhun irọ́ nípa ó ní sọ́kì pé wá pé wá ó wá pèmí lọ ó wá ní lóòótọ́ ni wọ́n aládìsí ń kọ́ ó wá ní kí n kà máa kà ó ní àìmọ́ tí ó ní dààmú yìí mo ní kó tú fún mi ó lánàbí ní àdìsí izar izaratul muslim ẹ̀hẹ́n ilà ansọ́bì sáàk ẹ̀hẹ́n ìfẹ́ lókọ́ ni ẹ mhm. ma asfala ẹ̀hẹ́n ma asfala minal ka'abain minal izar iná anabi ni èyí tó bá ti bọ́ sálẹ̀ kókó sẹ́ẹ̀ nínú àwọn tí wọ́n èyí wọ̀ná ó ní ṣòkòtò ni wọ́n ń wí ṣòkòtò ẹni ó wọ̀ná mo bọ́lọ̀ múra oríkòtò sọ bá wí làláyìn wa ńlá agbóhàn sí kíkòtò sọ̀rọ̀ kí lókòtò ipẹ́ tí lókòtò wọn náà tòkòtò kẹtọ́ bá gbọ́ láyé sílẹ̀ wà làkàn yẹn láyé àtàyè sọ̀kòtò tí ń jó náà kéèyàn tó wà nítorí sọ nìyẹn ọmọ àdúgbò wa ń bẹ̀rẹ̀ Yunus mo fẹ́ rí fọ́ọ̀tù kó ló bá yíwá lókè dápò tó Yunus àtijọ́ sípọ̀ rí ó sì kọ́ mi kí owó rí àwọn ọ̀rẹ́ ni wá kò sí tó burú kí ọ̀rẹ́ kọ́ ọ̀rẹ́ kéwú ó kọ́ mi tó dáadáa wà láì mo ìsàwọn nílọ́lọ́ rẹ̀ mi kéwú àjọ nǹkan máa ń kéwú mẹ́rin ni wọ́n á wọn olóòlù kéwú màdé mi gbọ́ súnà yìí èmi change àwọn tí mo kápá láti change yìí mìíràn sí àwọn àpẹẹrẹ àwọn àjòkó ìmì àti ẹ̀ àwọn ń sọ̀rọ̀ lọ́wọ́ mo fẹ́ fi àwọn aburú tó rẹ̀ lẹ́wọ́ ọ̀rọ̀ mòlú là ń fà bàtà ń fà ìfẹ́ afá jamiu àti afá brazak ọmọlé wọn làwọn àwọn méjì wọn ń bọ̀ wá ń jọ náà wọ́n ń bọ̀ wá wọ́n mọ̀ àti ọdún ilé tí àwọn ilé wọn bọ̀ wá sí ilé rẹ̀ wọ́n ní yádọ́rọ̀ ìlú náà tó láwọn ilé yóò dákọ̀ wọn jọrọ wọn bá dákọ̀ wọn ń làgá yìí wà lẹ́ẹ̀bọ̀ mọ́rọ̀ wà lẹ́lá àbí oníkádá bí náà tó ọ̀rọ̀ kéwù lélẹ́yìn ẹ̀yà wí àkáàná dá sí táwọn aláka yìí ni mi ò bá kẹ́wọ́n kò lẹ́gà láka yìí ńlá ká ìlànà ti bá wí àfáà jùmọ̀ tí wọ́n sọ ìyọ́rọ̀ ti sàánú wọn ti gọ́ fún náà yóò ìjú tó wọn ti gọ́ wọ́n pè tí mo lúdí yáyé nínú katakó mọ́tàkì katakó yàrá tí mo lúdí wọ́n kọ fún káníkà wú ìdíyókòtò títàkòtò ti pé ni òní wọ́n ti wá àtijọ́ náà òun náà lọ sí mo lúdí yẹn ìtí ọ̀rẹ́ wa ti láǹfààní àti súnà nìyẹn ó ní ẹmọ́ dáwọn ilé yóò lóò mẹ́gbẹ́ ẹ̀ká máa ti wòlúdí àmẹ́bì mọ̀ ìgbà náà ń gbóhún sáúdí ẹ̀ntọ́ làkà ìní ẹ̀wọ̀n tí ó tí ẹ̀ bá ti takò tí ẹ̀ ibi tó ti takò alùsùn náà ibẹ̀ lọ́wọ́ tẹ́lú ọ́sùn sáà àwọn èèyàn àwọn ò mọ̀ ní ìdí òyà wọn sínú ọ̀rẹ́ mi ń bẹ ní púpọ̀ ìjọ náà ó náà lọ ó ní à ókè ẹ̀rínú torí ráàbá fẹ́ bẹ̀rù wa àmọ́ wọn náà kọ̀ ráàbá dìsí ni nítorí wọn agbọ́yé ni pé owó tẹ́yìn ò rí gbà lẹ́yìn fi mọ̀lú yìí ó dìde wà náà ó dìde kó mẹ́ni ọ̀rẹ́ mi náà ti dárú sílẹ̀ ti ti dé fún òkúnlẹ̀ wọn ìṣe sí wọn ni ọlọ́dẹ̀ ń sọ fún wa ọlọ́run sọ fún wa kẹwàá sáwọn kìí yóò gbọ́ ìjọ́ tí mo ní mo lọ bá yìí ìjọ́ tí mo ní mo lọ bá mo wá fún kókó mi láwọn ẹ̀rí tó ní mo lórí ó lọ wà ó wá àti wọ́n bá ná bíi ìlọ́po mẹ́wàá ọlọ́run bó fún ó kà lẹ́nu báwọn mo ní fífíà láti rí olóòbá wa lọ́la kí padà wá ó sì wá títà wá mọ́ lọ bá ó wá títà mọ́ áka mọ́ mo wá ní aina ọlọ́run yóò dáhùn àbá wa wọ́n ti kọ́ alẹ́kọ̀ọ́ tó yanjú tó bá kọ́ alẹ́kọ̀ọ́ kí ìyànú tó ẹ pé ìtọ́bá àti mú tíra wánà nípa ọmọ ká pé ìtẹ̀bí nínú tíra báyìí èyí ó sófò àmọ́ àfá àti kọ́ alẹ́kọ̀ọ́ pé àti isnad isnad tá ń sọ yìí chain lábájá gbọ́rẹ́ lábájá lábájá lọ́nà tẹ́bí dẹnu ẹni tó gbọ́ lọ́rùn náà bá kiri àwọn ọmọ kò náà pè ní isnad àfá wa ni àwọn àfá ni lára ń tọ́nà fi sa àlùmọ̀ ànábìlẹ́ta ni kò sẹ́ńtóni òun náà fi sọ àdìsí ànábì òun náà fi mọ̀ káàdìsí lálàáfíà bí lálàáfíà kéèsì làákàyè wọ́n ní ìsìnà dùdà rọwídà ìtumọ̀ sí láti pé ta ló gbẹ́nu àbákìrì tó gbá déyà yìí ìtura àtàn kọ́ sí níbi reference lábẹ́ lọ ẹgbẹ́ tó fún mi ní ó lè ti lè fi ti ọlọ́run nù ó tọ́nà sí ọ̀rẹ́ tí a lùsínà lọ́rùn ó lè tí ò yìí ó ní tó já lójú pé bá ti báwọn bá tí wọ́n ṣe ní òṣè mistake bàtọ́ wá sọ́bà nǹkan ó ní bó ti ẹ̀ jẹ́ sí pé mo fi ọ̀nà búra mú kó ti ẹ̀ ni bó ti ẹ̀ jẹ́ sí pé àwọn kan sọ kó gbé wọn àwọn olóko tó gbé wọn àwọn Yahudi kàmá wà jẹ́nà àléhí àbáhànà wà lọ́kànà àbáhùn láyé àkùlù na ṣe àn kí ló ní tọ́nà bá rìpọ́tù wa fún wọn tí rìpọ́tù wọn bá wa kámọ́ tẹ́kí nìyí kámọ́ gan wọn ni tí àwọn evidence ìtí wọ́n ń sọ báwọn ànẹ́bí wọn ni pé bá a ti báwọn àbá wa tí wọ́n ọlọ́wọ́ nígbà ìbáwọn bá wọn nílà káyì òun náà wá rìpọ́ọ̀tì ẹ̀ màtọ́ sọ tán wọn náà ah, kí ìjọba mi yóò ó ní bó jẹ́ pé kò gbé àwọn ó wá gbẹ̀yìn káwọn náà bá máa ṣe bí àwọn yẹ̀hú bí àwọn náà sọ̀rọ̀ lọ́rọ̀ fi ń rìpọ́ọ̀tì ẹ̀ fáwọn náà lọ àlùkùnrin kẹrin èyí tí ń rán àwọn mísírì yìí tí ń dẹ wọ́n tí ń dẹ wọ́n káàkiri tí ń dẹ wọ́n tó rájá ni wọ́n ń sọ́sọ̀ wọn gidi ni o ọba adábìtàbù wà afọ́ ilẹ̀ ìlà wọ́n náà wọ́n sáwọ́dí bí ọkàn wọ́n ní haram àwọn dáfọ́borí àwọn sùn èròǹgbà rẹ̀ bí ìgbà fọ́mọ lárábáwá ni ẹni tó sùn gbogbo àwọn ọmọ tó rán lọ́sọ́rùn pé ẹlọ kọ́ kí ní ọkàn sọ ọmọdé lẹ́ni ibú ọpátá ni tó ó fi kú erí ibú wọn ni wallahi alazim because tí yẹn bá wà tó bá kẹ́kọ̀ọ́ tí ò bá ṣe súnà tó kéwú tó súnà ìṣó rẹ̀ kéré àmọ́ kọ́ tó wà lọ kọ́ lọ́hùn níbi àwọn bí ọkọ̀ bá jiyàn sómi níbá tí wọ́n jiyàn sínú odò tó mú mi yó oníkẹ́yìn lọ kẹ́kọ̀ọ́ Saudi Arabia èyí ti ṣe àgbákò mi ẹ̀rí kí tó yàtí tí wọn Sheikh Abdulgani Akóredé hafidahullah wọ́n nígbà táwọn náà lọ kẹ́kọ̀ọ́ Saudi àwọn àbá àwọn ń fa àwọn lé sí wá o kéwù ládẹ́ lọ kéwò mọ́kì àkídà èrú pàtàkì ti ń bá lọ èrú pàtàkì ń bá lọ náà nù pé à nígbà àkídà yìí lọ́wọ́ yẹn mọ́ kó wá àwọn àwọn afẹ́ fi ẹ̀rí wọ́n fẹ́ fi ẹ̀rí wọ́n fi yí àwọn lérí wọ́n gbàgbà wọn parí ẹ̀rí ọkọ̀ máa ń já wọn wallahi àbí ṣé wọ́n lọ́tọ́ àbí ah, ah. ah, bá bá kí ní ikú èyàn lè escape náà rẹ̀ wọ́n ni tó tán fi padà nìyẹn wọ́n lọ́wọ́ pé gbogbo àwọn ọmọ tí ó tó kó lọ sí Saudi ó wá pè wọ́n jọ ìgbà tó pè wọ́n jọ wọ́n bá wọn sọ̀rọ̀ ẹ̀sùn lákàyò that is ohun ṣẹ́gbà mi wà tí ma nípa ìdẹ̀ẹ̀sì tí ma dọ̀rùn tó bá gbé kí ní mọ́ yàtọ̀ èyí tó ń tẹ́ in tí mo sọ fún ikẹ́ tó kó nlé kẹmà kí tó súnmọ́ ikú ní títí mo sọ fún iná ni o ẹkẹ̀ wọn gbá kìdá àwọn lásán ni ẹkọ̀ náà kò jùlẹ̀ ẹlẹ́ ẹ̀skẹ́pù ẹ̀pá kìdá yà yìí àmọ́ ẹkàn kọ́ kẹkàn fásì kẹkàn gbé kalẹ̀ fún wọn ni o ibi sọ fún wọn ṣéka ẹlẹ́rìn adọ́kọ̀rọ̀ akọ̀rí mọ́tẹ́ dọ́kọ̀rọ̀ àwọn tí ó tọ́lọ́wọ́ fún sáàbì sínú láwùjọ yìí nù táwọn bá dé àgbàdo wọn ṣàlá tọ́lọ́ bá dé ní wọn sí tó tí mo jẹ́ kọ́nà kó virus àgbàdo àní o kò sí òsí o àwọn ọmọ tó kúfà àwọn akẹ́dìde ni àwọn alọ́ bábá yìí ẹ̀yìn ọlọ́run wọn ọlọ́run ọkùnrin àwọn alọ́ tó padà ẹ̀sìn gbowó Saudi ní lọrin lónìí kò sẹ́tí tó sáwọ́dí tó wọn kò sí àwọn àfáà súnlẹ̀ gan-an wọn ò gbágbé wọn bẹ bá ń lọ sáwọ́dí ẹwà fàtòkòtò sókè ẹ fàtòkòtò sókè kí lẹ́yìn fàtòkòtò sókè sí irúgbọ̀n tíẹ́tíẹ́tíẹ́ náà tẹ́gbẹ̀rún òsìkò kò nípa tútú báyìí lọ ní wọ́n mọ̀ púpọ̀ nínú ọgbọ̀nú adẹ́rẹ́ yálàyàlà ẹnu ọlọ́run ọlọ́run ní pẹ́tù pàkiri ẹ ń Saudi lérò ń gbà fẹ́ fi sọ̀tún náà ẹwọ́ kọ́ tó sọ lé kéwù rẹ̀ ó ti di ó ti di kò sí fáwọn náà lè gbà pé bíbí àmì káàkiri ń gbàgbá fún ẹ wá ń fi owó yẹ fi tako súnà so ìrújú tí ọlọ́run tó wọ́nà àwọn yẹ̀wú lérí tó ní kọ́mọ̀ sí òun àwọn lè kó sí o gbogbo ìtàwọn tó ń pariwo ní rẹ́dùn náà èmi ò gbọ́ o ó ti tẹ́ méjì tí a fà àdìsí pèmí báwà mọ́ ní ọgbọ́ kí níyì ní ìtẹ́ ilé ayé gbọ́ ní ìtẹ́ ilé ẹ̀dùn lè gbọ́ torí ẹ̀mù ní ìlú lè gbọ́ sí ní ìrìn àjò kó sí èmi mọ̀ pé ọmọ wa dúró tẹ̀sí bàbá yẹn ń takò súnà ìsẹ́lẹ̀ mọ̀ dìde ni òdodo ṣe fọwọ́ bò wàláì nàbí òdodo kò ṣe fọwọ́ bò àwọn bí tẹ́ ẹ̀ lérò pé òdodo ti jáde bẹ̀rẹ̀ sí jáde afáwọn amínúlá abá madina rahimahullahu ta'ala nígbà táwọn fi ṣe dáwà tí wọn àṣewà àwọn àṣewà àti wọn àti àti tuntun káyìyàyàyà àbá ní àà ah, ẹ̀ráyé ẹ̀ntà ìpá bá ń náà a ti bá lálì jẹ́nà ẹ̀ntà ìpá bá lálì jẹ́nà a ti bá ná kí ni túnmọ̀ rẹ̀ ilé kéwú tẹ́ẹ̀ká ti máa rí súnà tẹ́ẹ̀ká ti máa rí súnà ibà wọ́n ti ń takò university is not ordinary school not secondary school not polytechnic not nc àwọn ẹgbẹ́ uni tó máa ń pa pẹ́ bá fẹ́ wèé kíni wé kíni bẹ́ẹ̀ bí wé kí ló lọ sí yunifásitì ibi yunifásitì ní súnà tí wọ́n á dìde yunifásitì ibẹ̀ ní súnà tí wọ́n á dìde ẹ mọ ẹ lọ sí yunifásitì gbogbo yunifásitì yẹn lọ kì í ṣe lọ nìkan gbogbo yunifásitì kọ́nà ilẹ̀ yẹn bò ìmọ̀ ìmọ̀ tilẹ̀ yìí bò sọ́ọ́lì o ìmọ̀ tilẹ̀ yìí bò àwọn gbogbo lẹ́yìn báyìí ẹ mọ rí àwọn obìnrin tí wọ́n wà yunifásitì tán kẹ́kọ̀ọ́ lọ́wọ́ tẹ́sán lónìí kọ́ tí wọ́n lo ìbòjú kí ló tún wá kù mọ́ táwọn ọmọ tí wọ́n wọ ìfẹ́ ti yàyìn tí wọ́n adi tí wọ́n adi góòlù ìgbàlú wọn agbá pé wọ́n èyí àgbẹ́ nínú kí wọ́n ṣe rámi iṣẹ́ ní ẹ̀ẹ́rẹ́rẹ́ tẹ́yìn sọ ní kìnnìkan àwọn sẹ́wọ̀ èyí wọ́n pé adú owó yẹnu wàhálà kéèyàn ti mẹ́sìn kéèyàn ti mẹ́sìn kọ́mọ bójú kéèyàn ti mẹ́sìn tẹ́yìn ó ṣe tẹ́yìn ó nílùú rẹ̀ nú agbóléyàn tẹ́mọ̀ sí fàárí ayé medical doctor ilé mi ò ní tí ìbá nínú wọn lé ẹbọ̀ sí ṣe báyìí àwọn ah, ọmọ ẹ ti wọ́ sùn fọ́dà mẹ́sìn ló ṣe kí ni ẹ̀wọ́n tọ́kọ́ bíọ́ níyù bí bá ṣe àkásìkò ní sọ àwọn ah, tí ó ti láti lọ́dún yóò tó máa ń ṣe abéèrè ni abẹ́kẹ́ mẹ́sìn lórí yóò sọ ọkọ́ tó béèrè kọ́lá òní òyìn wọn pé ọmọ ẹ̀tì arábìnrin kọ́lá mẹ́sìn ló ṣe mẹ́sìn mẹ́sìn student ní ti ń bojú ṣe pé òun ti ó pé kò ní ìmọ̀ mẹ́sọ mọ́ ah, ó ti yẹ̀yẹ̀ ìwé ó ti yẹ̀yẹ́ ìwé bíkọ́ kò tí ẹ̀rí tó fẹ́ practice rẹ̀ ìmójútó lọ kò rán kà tó fẹ́ practice rẹ̀ ní yunifásitì yunifásitì ní cob ẹwà wo gbogbo lékéwò ẹwọ lọ látò tẹ́lẹ̀ bí ẹ bá tẹ́ kí wá lùsùn náà ẹ̀ lè rí láyéláyé challenge nu ẹ lọ dá lòlò ẹwà súnjẹ́ ti kan wá kó lò ní cob èyí tẹ́ bá lọ́mọ mẹ́ ẹni kó lónìí kọ́bù lọ kókàn lọ́nà náà ni ha kò tẹ́ àwọn òní sí wọ́n gẹ́tì wọ́n ní pàkẹ́rẹ́ ìlú wálé àwọn ọmọdé àrù rẹ̀ pàkẹ́rẹ́ wọ́n ìlú wálé we come ní yunifásitì lè kéwu tí ẹ tí ọ̀rọ̀ ọjọ́ àbábàjẹ́ ń sọnu ẹni tó àpá bá rẹ̀ nìjẹ́ ní àti bá náà bí ẹ bá ti wọn fẹ́ sí àgbákò ní bẹ́ẹ̀ àwọn ẹbí pé kò sí kí ló bá táwọn èyí tí wọn lọ́lẹ̀ ìjọ ńlọrin wọ́n mọ̀ pé eré ibú náà kó wálé ń bẹ́ ìfẹ́ ti wá dìbí tẹ́tí lọ ní kọ́ọ̀bù kìí tó wá sẹ́ni tí ti kọ́ọ̀sì jẹ́gbẹ́ pé ó kú ti rẹ̀ pé kò sí àti medical student ọmọ kan tó ní ilé Ifẹ̀ ọba ìfẹ́sìnà kan lè yìí ilé ẹfẹ́ ọmọ tó kọ́ ló mẹ́ medical students ni kéèsì ọmọ yìí ní agbá débi tó lágbádé wọ́n kọ lẹ́tà sí àwọn ọmọ Ìlọrin tí wọ́n ń bẹ ní Saudi Arabia ní Medina kí wọ́n bá wọn ṣe fatiwa lórí ọmọ yìí obìnrin ó fẹ́ ṣe final examination rẹ̀ wọ́n ní kó lọ sí àwọn fẹ́ mẹ́ntó kó tó ṣe final exam ó gbọ́dọ̀ sí ojú rẹ̀ exam ti parí last semester ló parí eh seven years course pẹ̀lú owó àti wàhálà not ordinary money owó àti kí ni yìí ẹ̀mí àwọn brothers ò gbé olóhùn òsì ah wọ́n ń bẹ̀ ọ̀rọ̀ ìmọ̀ ìdílé ìfà wọ́n ń bẹ̀ kò mọ̀ sí kò sí kò sí náà yẹn after six years ló kú six months sorry six months ló kú ó mọ̀ pé tó wá ṣe náà kọ́ kò ní practice pápò ló pápò ló sáfìsì títà fáwọn sọ fún wa nù ọwọ́ àtòrí ayé tẹ́tù bá ti yọ ọ mọ́ sọ ẹ̀sìn rẹ̀ lẹ̀ mọ́ sọ ẹ̀sìn rẹ̀ lẹ̀ ìmọ̀ sọ kíníkà dáadáa ìmọ̀ sọ fáwọn obìnrin tí ọlọ́run ọba ọba ká sì kí mọ́ tọ́lọ́run ọba ọba kọ́ á sì kí mọ́ tọ́lọ́wọ́ rí ṣe bọ́bá lónìí tọ́bù ọ̀ níbi ṣe o bọ́ọ̀sì lónìí ọ̀sẹ̀ kí ọ̀nà ìdí àmọ́ tọ́lọ̀ ọba kọ́ àsìkí mọ́ tó wá lónìí kọ́ọ̀bù ọlọ́ni kọ̀nsídà rẹ̀ lónìí kọ́ọ̀bù ni èyí tó súnmọ́ ní máa ń láwọn àpẹẹrẹ a máa wọn tó jẹ́ pé wọ́n ti rìtáyà wọn ò tí ya mọ́ pàtàkì wò mí <laughs> dẹ́kun mọ́tò ẹ máa wo ìlú ìlú ti láyì ẹ máa nínú ọkọ̀ kéwà wà láwọn kẹ́kọ̀ọ́ máa ń tì kéèsì àwọn ọkọ̀ tó máa ń tì ẹ̀ẹ́dì rí headmaster principal èyí bá lọ́tọ̀ lọ́nà ọ̀nà ọ̀pọ̀ kò tán òtán kí lẹ́ ń wá alhamdulillah ọlọ́run wọ́n tẹ̀síwá pọ̀ yìí nísìn ọfẹ́ máa jáde lójúmọ́ kan láyé àfíkọ̀ bá lọ́nà táíwò lókù fásitì láì yóò fún ọrọ̀ lù ẹ̀ àwọn tó lù ẹ́ sí pẹ̀lú ẹ̀ ha jẹ́mọ́ ẹ̀yà tají àwọn àfá yìí wọn ò ní kankan oríire tó mẹ́ta àlúmọ̀ yìí àpárá wọn náà jẹ́ àti wà láìláàbí torí pé dì mọ́ báyìí bá ti dágbẹ̀rẹ̀ sún náà òun ló àfá yóò dípò wà láìláàbí tó tẹ́ bá ti gbọ́yé ní sí ìwọ́kọ́ ti gbọ́yé ní sí ọ̀lẹ́fẹ́ kó ma kọ́pàláàfà èyí mọ́ sọ́ lè wà ní ẹ̀mọ́ ọlọ́mọdé kí ẹgbọ́ wà láìláàbí èmi ó kì aláàfà síbi kó mọ́tẹ́ ní ẹ ti gọ̀ ẹwà ní kí ẹsàn ókè mọ́ gọ̀ ìkánà àbúrò mẹ́rin wọn sáàdà ó lóun ti bá mi sọ ọkọ̀ ọmọ gọ̀ àbúrò àkáǹtì kó mọ́ ni ìwọ́n fún àwọn àbá kó mọ́ gọ̀ wọ́n gọ́ ti gọ̀ àbí àwọn ọmọ tí wọ́n sọ yìí kọ́yá kó ti yẹ́ iná ìbáwọ̀ aládùgbò yìí ni àmọ́ ìyẹmọ tí wọ́n sọ lọ́kọ́ aládùgbò yìí àwọn afá iná sọ wọ́n wọ́n gbà bí wọ́n gọ̀ sọ́nà àwọn tó dìdì ní àwọn ọmọ sẹ̀rọ̀ nísìnyí wọ́n dá nínú ológì àbí ọba tí mo sẹ̀rọ̀ àbí ẹ pé ràmọ́ ràmọ́ sẹ́kọ́ ti dìdì rìn àwọn àbá iná sọ wọn lọ́kọ́ àbí àwọn sọ wọn lọ́kọ́ ni ẹ̀ẹ́sẹ̀ wọn àgbàdìkà ẹ̀ẹ́sẹ̀ kọ́mọ́kọ́ ẹ lọ challenge wọn ẹlọ́mọ ẹjọ́ àgbọ̀ bí bá gbówó kí nìkan lọ́wọ́ rẹ̀ pé ń tẹ́ẹ̀rí rẹ̀ yìí owó tẹ̀sán yìí tẹ̀bá rí ẹgbà bẹ̀rẹ̀ gbówó èyí gbówó yẹn ẹgbàgbọ́ yóò lálùbá ìkà èyí wọ́n mú gbó kò tó wọ́n mú jọ́sẹ̀ ní mú ẹ̀sùn wọn mú ara wọn mọ́ náà <laughs> ẹ̀sùn wọn mú ara wọn mọ́ náà ẹ má kí á tara wa jẹ́ ṣẹfọ́ òkú là ń sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí ẹ mọ́sọ̀kú ẹ mọ́sọ̀kú nǹkan gbogbo òde tá a bá ń ṣe láyé tí ìsìlámù fọwọ́ sí kò sí ìta ní bùkátà sábà mẹ́ gbogbo àwọn tẹ̀mí tẹ́mọ́ kọ́wọ́ kóná kò sí ìfọkọ̀fà àti o ìbínú mo sọ fún mi lásọ̀kọ̀ fún àmì alájà wa ní akíní wọ́n fi ọwọ́ pàtàkì àwọn afáìlọ́ gidi náà pè wọ́n mo ní alájà bí ìbá kọ́ sí mọ́kálíkì mọ́tò ìbá bàjẹ́ kó tó pàtẹ́ni omi ẹ̀rí tí wọ́n nù àwọn onídìí ẹni kọ́ lọ́pàá ní sí wọ́n máa wà ní sọ àlájá àmẹ́rì tí wọ́n nù nítorí kára yàtà kẹnu mi bá jẹ́ ìsìnkọ́ mi kankan mo sì wá lé ẹwà ní kí lọ fún kálíkì ẹgbẹ́ léyìn bá sì ṣèyàwó náà ọlọ́pàá àdẹ́rìn wá sí báwọn ọba sí ìyàwó àà <laughs> ọlọ́run àtúndò padà rìn lẹ́wọ́ ọbẹ̀ wa mẹ́mẹ́ ọbẹ̀ ń bẹ́mi súnà ìrọ̀nú wà mẹ́ ìrọ̀nú bá dé ẹ níronú wàláì ẹ níronú akíkọ̀ tí mo ti kọjá yìí kò gbówó lọ́wọ́ mi kò sí kí ni wàláì làwí kò bá owó lọ́wọ́ rẹ̀ kọ́dá ìró ní ìmọ̀ pẹ̀sẹ̀ ṣe ní òfúnlọ̀fúnra kọ́dá ìjọba wọn bí wọ́n bí mẹ́bẹ̀ ó dìbì sanwó kí kò sí kátó aláfikọ́ ìsì máa gbọ́dọ̀ wọ́n sọ̀rọ̀ ọlọ́run ọmọ yìí owó sínú àwẹ̀ ẹ̀rọ ṣe ní àdúrà tó wá bí bọ́sínú àwẹ̀ mo ti jọ bá tún ẹ̀mí wọn ní gómìnà jẹ́jẹ́ tí wọ́n lọ sí agbára bọ́sínú àwẹ̀ so ọlọ́sà tó rí ọmọ tó lọ sí tà mo wá sí pé mo wá sà wá mo túraká mo túraká mo wá yá bẹ́ẹ̀ bí ten thousand twelve àti bọ̀ mo pè mo ní káwọn yẹn wà wọn láì wà rí fún àwọn nípa búrò nípa bàdàn la á lọ sí pàtà àwọn ọjà mọ́ndéètì á lọ ra wọ́tà ìwọ̀n agbè kéékèèké ìwọ̀n agbè ẹranko ìwọ̀n àlè lọ́wọ́ <laughs> pátínà mo fẹ́ ṣe jẹ́ lọ́nu wà láì wà rí mo fọ́lọ́ múra tí mo fi lọ sùn ní ọjọ́ sátọ̀dé twelve thousand yẹn wọ́n lè sọ àlọ́ rẹ̀ gbọ́n ibi náà yìí ti ronú ó sọ pé àwọn ọ̀rẹ́ ti gbọ́ ayé rẹ̀ yóò lè ronú bẹ̀ ní ìbá ti fún wọn láìpò sí ronú ayé máa bù ká wọ́n bú mi ó wá dín lọ́jọ́ sunday ẹnìkan wà lọ́wọ́ láti aago mẹ́jọ àbí àbí sẹ́mú tàkì ó ti gbélé wa ó wá pè nọ́bà mi èmi wà ní oko lóko tá a ti wà kò sí network ẹwọ́n náà ti ń dára o kò sí network o ti pè pè pè pè pè ó wá takú ilé lóbi wọn á yẹjọ náà yọ sẹ́ńtì lọ yìí lọ́gbìn wọn á lè sọ pé nìkan pàtó wọn tó wọlọ́ bá mi ó tó wá dúró ìfà òfìdí ẹkọ̀ jáde náà yẹn ilé ìmọ̀ ń sọ ọlọ́run wa fi máa ń ṣeré nàbàdì sọ̀tàn náà láti kó jẹ́ kẹ́mi ànábì tutù nígbà tó máa ń gbá níbilẹ̀ gbóná ànábì náà máa rìpọ́tù àwọn fáwọn aṣọ àbá rẹ̀ láti máa tó tó kéèyàn fẹ́mi balẹ̀ ọlọ́ọ̀ ní ṣe nǹkan wàlá làwọn àwẹ̀ sáàtì tó tọ́lọ́ ọba lẹ́ni fi jáde lọ́dún nù ó ní mo ti pe nọ́mbà yín kò sí nẹ́tíwọ̀kì fún àwọn olókòó mọ́ wa nẹ́tíwọ̀kì débẹ̀ ó lè mi náà ti mà wọ́n ti sọ fún mi ọ̀rọ̀ á ní pé bọ́dọ̀ àwọn kan ló fẹ́ ṣe ó òun wá fún pé tóró náà ṣe òun wá mú tiẹ̀ òun wá fi ṣe tó ń jẹ oníká fáwọn èèyàn tútù ó wá àdírẹ́sì bọ́dà rẹ̀ náà ń wọn òun fẹ́ báwọn òun fẹ́ kó ń jẹ nìkan jẹ ni ó wá gbé fún mi ó wá sọ́njọ́ náà inú mi sì dùn wàláì láàbí ṣètọ́ lè burú inú mi dùn pé ó wá ní mo fẹ́ pé ibi àkíkọ́ yẹn ni kẹ́ ti tí ó ń jẹ yìí ṣe fún títà nílé lo yẹn tí náà ah, kí á ó pé ìtọ́rù àkíkọ́ ìtọ́rù àkíkọ́ mo fi ó wájá ilẹ̀ nínú adùn 40,000 naira cash. Mo rẹ̀ wọlé wọlé kí ló dé? Ó lè kàdì ti kàdì change. Ah, Pàápàá, mo pe àwọn tí wọ́n gbọ́dọ̀ láti wá. Tẹ́lẹ̀ ti wá, wọ́n ló wà, ẹ̀hìn báàgì kan. A máa ń jáde lọ, brọ́dà àbúrò tí wọ́n á pè gbọ́dọ̀ agbóró lọ sí Monday, mo ń tọ̀. Níta mo ti ó ti change yìí o, báyìí báyìí ni o. Ẹnìkan wá pè mí ó ní bọ́mọ wà mo ní àdúgbò wa ó ní wọn wá jùlẹ̀ ọba iná ni mo sì wà lọ́gbọ̀gbà tó bíà ó ní wọn nu kẹ̀kẹ́ náà fẹ́ mo ní mo ti rí mọ̀ wá àwa súnmọ́ pẹ̀lú mọ́tò wọn ni mo là ń lọ wàláì mo là ń lọ o ó bá ní kẹ̀kẹ́ náà fẹ́ fún o lọ ó bá ní kó sí mọ́tò o káwọn lọ ó bá ń lọ ó ní tani lójú ti bínú yín ó ní mi lò àbúrò mi lò ó lò ó

ومن يتق الله يجهل له محرجا ìtàn ànábì kan sọ yìí ìtàn ànábì kan sọ yìí wà kéèyà ni ọ̀rọ̀ láti kèbí kọ́ ọ̀rọ̀ ló pé bí i máa wo àkíkọ̀ wọ́n ti rí ká kú sí wọn ẹ̀ẹ̀dún ẹ̀ẹ̀rí pléètì ní ẹgbẹ́ òfin lọ́lẹ́ ẹgbẹ́ lọ́lẹ́

kàárọ̀ kaná tó nù kí ẹ̀dọ́ tọ́lọ́wọ́ ọba eléyìí ọlọ́ọ̀kan ṣe ó ṣerédé ni o àmọ́ ọba wọn dó tíyàn nǹkan tí yóò ràn kàn láyé yarzuqu min na láwọn ẹ̀sẹ̀ ìjọ́ ọ̀tí rọkàn wallahi rọkàn rẹ̀ láyé ó tó kan ẹni wọn wá ẹni tó wọ́n fún tàbí wọn wá fi five thousand lé ó ní òbò so bọ́lá fi máa ṣe nìyẹn gbogbo àwọn tí wọ́n ń pe bídíà yìí tí wọ́n ń tako súnà wàláì tó ní kẹ̀méjì kan nígbà tí èmi náà kọ́kọ́ gbàgbọ́ yẹ súnà nǹkan tó jó ó kọ́kọ́ ní mi la nítorí kọ́kọ́ rò ní pé ẹ́ skul nǹkan olóòrùn mo ní tìmọ̀ ro bá ti àwọn kéèyàn sẹ́yìn máa yẹ̀ sí mẹ́lẹ́ sí náà kọ́ mo ní tìmọ̀ ro skul tó dẹ̀ rówó bẹ́ẹ̀ kò sí ẹni play lẹ́yìn ó kéré jùlọ lẹ́ẹ̀mejì ẹni play kò lọ́sẹ̀ kan ẹ̀rí play lẹ́ẹ̀mejì owó ní kí n bá dé ó pẹ́ owó ní bá dé kò sí ó kéré jù nù wà láì dọ́kà kó dédé kọ́lọ̀kú wa sí àdékọ́ dára fún wa wọ́n jẹ́ nìkan náà pé wọ́n ti wá àti ìgbà lórí ẹ̀wọ̀n àti lẹ́yìn òun jáwọ́ mẹ́ta yányá ibi tó bá lọ di ọdẹ ibi tó bá lọ di ọdẹ alájà wa àwọn ni wọ́n ti kọ́ ń fún ọ́n tí àlejò àwọn èèyàn ń ta wọ́n á bá mi wọ́n kàn díjọ́ pẹ̀lú wa ń tọ́ ń tọ́ wọn lásán máa pọ́n wọn lọ rọrùn pọ́ lọ́rùn mí náà ti ló ta lọ́sàn náà yìí mo fi ọlọ́run búra owó tí mo ń dá mo ń ṣiṣẹ́ náà fún arìsìkò ní alẹ́ àárẹ̀ àwa lọ wá àjọ ojú tó jẹ́ bẹ́ẹ̀ fẹ́ẹ́ dájọ́ ìwọ̀n ń dájọ́ mo fi program degree mo fi ọlọ́run búra bàtàlá yà sọ mo kọ́jọ báyìí dé mo lọ fi ra sọ bá múlẹ̀ àdìbàtà wàláì ní ìbẹ̀rẹ̀ lọ́dún mo lọ fi ra sọ àdìbàtà ní síbá wọ̀ tó fẹ́ sáfọ́ náà ni <laughs> sáfọ́ náà ni mo ti ra sọ alájà ilẹ̀ ìgbowó yẹn fi tẹ́tẹ́ yìí torí àwọn ọmọ àwọn pé àwọn afọlé fún àwọn náà tàbá lọ bí àdúrà gbogbo lẹ́yìn ló dáhùn àwọn náà ṣe ẹgbà bọ́ fún ààrẹ ẹgbà ìmọ̀ jẹ́ tó wà láìda àti bí àbẹ́ ṣe náà èyí ó rí problem lọ́ọ́ bẹ̀rẹ̀ eléyìí làwọn eléyìí ń sá fún

èrò pọ̀ wọ́n fi ẹ̀rí yí ọ lérí ẹ̀mí àbáyé wá mí wọ́n lọ bá dr fúnlẹ́dé ìwọ̀n àwọn ẹ̀sìn báyìí bùkátà ti pọ̀ iye tó ń gbà ń sáárì kò tẹ́ tó ń jẹun àmọ́ yálà bí apá ti gbọ́bọ́ làwọn ẹ̀sìn báyìí dókítà ní kò lọ gba fọ́ọ̀mù legal study ó bá lọ gba fọ́ọ̀mù òun ló ó ní kí ní yóò lè rọrùn bó ti gbẹ́sẹ̀ yìí nù kòbá kò lè kọ̀ntínú sínú ọ̀rọ̀ tó kò lè rọrùn lóòótọ́ ó padà sẹ́yìn wọn bàtà lẹ́yìn ìgbà títí báyìí dé tuntun wá ní owó sí i mo kàn ní mọ́tò kan ní ó kàn yíyé sí sẹ́yìn ni sẹ́wọ̀n títí bá pọ̀ náà omi ọmọ sẹ́nu kí báyìí nìyẹn ní ọkùnrin yóò ti lọ kí ló sá fún owó kò sẹ́ni tí òmòdodo nu wọn kò sí ń tọ̀hún tó máa ń ká lọ́yẹ̀ rọ́bà wọn tó máa ń ká lọ́yẹ̀ rọ́bà wọn wọ́n mọ òdodo ẹ má gba ìtàn jẹ tètè báwọn ilé yàfà ni wọ́n náà ìbáwọn ilẹ̀ kéwú kéwú kàlẹ́jọ ké àà ọlọ́wọ́ bá ti kọ ilẹ̀ kan ó ní ìtẹ́bìhù mẹ́rẹ̀lẹ́ yẹsì alùkò ní mọ́sánúsátò yáfin ẹ máa rántí rẹ̀ ìtẹ́bìhù mẹ́rẹ̀lẹ́ yẹsì alùkò ajọ̀ wàhún ọlọ́run láwọn tẹ́ máa tẹ̀lé nù àwọn àfáà àwọn tí yẹ pé wọn ò kí ń béèrè owó lọ́wọ́ yín ni àwọn ni wọ́n mọ̀nà ayàkùrá nínú ayàkùrá nínú àwọn tẹ́mọ̀ tẹ̀lé náà àbánu ẹ wá gbé kalẹ̀ ayàkùrá náà gbé yẹ̀wò ẹ yẹra gbé yẹ̀wò lẹ́nu pẹ́pẹ́ nínú gbogbo àwọn afáàtì mẹ́lẹ̀ yìí ta ni béèrè owó lọ́wọ́ yín sáàrùn yàtí tẹ́mọ̀ káyọ̀ ojúmọ́ lọ́nu fa ta ni gbowó lọ́wọ́ yín ó yẹ mú àgbáríkà wa ẹ mú ọkọ̀ ọmọ wa ó yẹ náwó sí gbogbo nǹkan lọ́wọ́ àfáà olùbádé ni ọlọ́run sàmọ̀nà wa so gbogbo lẹ́yìn tó yá sọ fún lẹ́yìn náà ayàtà kàí náà ni ara wọn àfáà tó wà bẹ́ẹ̀ nìyẹn so ẹ má tẹ́tí gbọ́ wọn ẹ sì má gba ìtẹ̀jẹ́ wọn alùgbà òun náà ni tí wọ́n kó sí kọjá àsìkò tá a lò ẹ dákun ẹ sàfóríjì wa subhanaka wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu